lọ́bẹ̀ ẹlẹ́dà mi sọ̀rọ̀ ẹlẹ́dà mi o lọ́bọ̀rí mi ṣe pàdé ibikíbi tìrẹ mi bá wà ọ̀ lọ́gbẹ̀ wá fún mi yes o àpèmọ́ra ẹni òun ni tèmídìrẹ àti wípé àdúrà tó yẹ ká máa gbà ní twenty twenty three lè lè bá ṣe step into it pẹ̀lú greatness lọ́lọ́kan òjọ̀kan ká máa kọ́ nínú bedroom toilet everywhere kitchen níbi tá a bá ń lọ káàkiri torí pé kí ni orí wa nílò láti bá ẹlẹ́dàá wa sọ̀rọ̀ kẹlẹ́dàá wa kó tún bá orí wa ṣe ìpàdé láti gbé wa lọ sí ibi tí orí rè ibi tó dáa ibi tó dùn dúró sí ibi tó dùn yangàn happy new year lẹ́ẹ̀kan sí ti gbogbo àwọn olólùfẹ́ Orísun tẹlifíṣàn àwọn olólùfẹ́ fọ́nkì ọmọ ẹlẹ́tò gbàásì yẹ́sọ ṣe ẹ̀ ń jọ ara yín ẹ wò ẹ nílò láti ní ìgbàgbọ́ tó péye. Yusuf Olúbùsọ̀lá lórúkọ tèmi aka funky girl funky ọmọ ẹlẹ́tò gbàásì tó dùn tó kì tó yí gbogbo yẹ́sọ olólùfẹ́ yín tó ta yẹ́rìyẹ́rì tó stop tó dúró re <laughs> yes o mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ní pé a ní láti máa gbàdúrà two four seven ní ọdún nítorí pé kí ni ọdún àdúrà ni ẹni pé ó bẹ̀rẹ̀ pẹ̀lú mini jọjọ ó bẹ̀rẹ̀ pẹ̀lú sẹ́lẹ́ńkẹ́ sẹ́lẹ́ńkẹ́ sẹ́lẹ́ńkẹ́ bá ti ṣe wá ń wọlé yẹn ká máa jó wọnú ẹ̀ pẹ̀lú àdúrà ká máa jó wọnú ẹ̀ pẹ̀lú ìmísí ká máa jó wọnú ẹ̀ pẹ̀lú ìṣọ́ra ká máa jó wọnú ẹ̀ pẹ̀lú loving your husband loving your wife loving your kids and loving everyone around you ẹ nílò láti lo ìfẹ́ ìfẹ́ òun ni àkọjá òfin tàbá tún ṣe kí ni tàbá tún rìn sọ́tún tá à ń rìn sósì tá a tún rí anybody tó ṣe kí ni tó kù díẹ̀ káàtó fún Bùsọ́lá Jọ̀yà mi lówó yìí mo nílò ẹ̀ mo nílò ẹ̀ tẹ̀dẹ̀ mọ̀ pé ẹ ní owó yẹn lọ́wọ́ ẹ ṣe ìwọ̀nba tí ẹ lè ṣe torí pé kí ni ẹni tó wá pè yín tó wò yín sùsù pé òun nílò owó ó fẹ́ fi ṣe nǹkan pàtàkì pàtàkì ni àbí ẹ rí i pé nígbà tí ẹ ti ṣe gbórí ọ̀tọ̀ mi gbogbo enjoyment up and down there is this particular person tó need nǹkan you know ẹ nílò láti ṣe kí ni láti fún abẹ́ ní àwọn aṣọ tó ṣì wà ní ilé tó fine tó dùn ún rí àbí jewelry tẹ́ ẹ̀ lò mọ́ ẹ kó wọn lọ sí ibi tẹ́ ẹ mọ̀ wípé wọ́n máa ti lò dáadáa bíi motherless babies ohun you know you share you give you love yes so ohun gangan ni twenty twenty three wà fún alright so ẹ jẹ́ kí n rọra pa yín lẹ́rìn kékeré kan bọ̀ ẹ nínú ẹ̀rín yẹn máa learn a whole lot so i went to a party yes so <laughs> mo lọ sí party ní new year yìí nínú ẹni gbàtúmọ̀ ní party yẹn tí mo gbádùn ara mi mo ṣáà rí i pé ọ̀rẹ́ méjì wọn jọ jókòó bó ṣe ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ ibẹ̀ ni another ọ̀rẹ́ ó wá wá sí ẹ̀yìn another person yẹn ó fẹ́ bá a sọ̀rọ̀ you know ẹni mọ̀ pé èèyàn máa mu ọtí báyìí nísìn kéèyàn kan wá pè mí lẹ́yìn pé Bísọ́lá wọ́n sọ báwa ọ̀rẹ́ mi báwo ó ṣe fẹ́ bọ́ọ̀rẹ́ sọ̀rọ̀ báyìí ó kàn fi ọwọ́ bo drink ẹ̀ ṣe báyìí eh, yes Ah, mo kàn wò pé ah, bọ̀dá yìí máa fi ọwọ́ bo drink ni èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi wá ní ah, Bùsọ́lá ibẹ̀ ni kò jókòó sí amóyemóyemóye ọ̀rẹ́ tó ń fi oògùn oró sínú díríǹkì ọ̀rẹ́ wọn oògùn tó máa pa wọ́n wọ́n fi sínú ẹ̀ torí pé kí ni wọ́n ti ní nǹkan kan sínú fẹ̀kàn tẹ́lẹ̀ so bọ́dá yẹn ṣe kí ni wọ́n smart dáadáa ni ò ní wọ́n fi wu irú ìwà bẹ́ẹ̀ yẹn yes so a nílò láti ṣọ́ra onímọ̀ sọ fún yẹn ní ọdún yìí ìṣọ́ra náà ó ṣe pàtàkì ó ṣe kókó ẹ má jẹ́ arìn níbi tó dúdú dúdú dúdú tá a bá mọ̀ pé this is actually dark very very dark ẹ má ṣe kí ni ẹ má rìn wọbẹ̀ ẹ má tún ṣe kí ni ẹ má rìnrìn alẹ́ wọ́n ní ká ṣe kí ni ká máa ṣọ́ra ṣe ọlọ́run ti ṣọ́ wa already àwa ló kù ká ṣe kí ni ká step up pẹ̀lú ṣíṣọ́ ara wa báwo la ṣe lè ṣọ́ ara wa gbogbo ọ̀nà yẹn náà mo ti sọ fún yín back to back ẹ má rìnrìn alẹ́ ẹ jẹun lásìkò ẹ má rojọ́ kiri àdúgbò pé èèyàn rojọ́ ń bí rojọ́ ń bí rojọ́ bẹ́ẹ̀ ìgbà náà máa ní ayé ń ṣe èèyàn ìwọ gangan fúnra ẹ bá jókòó sílé ayé ò ní wá bẹ́ẹ̀ ibi tó wà ibi tó wà gẹ́lẹ́gẹ́lẹ́ tó ti ń gbàdúrà ayé ò wá bẹ́ẹ̀ bọ́ tó ti ń lọ kirikirikiri ibẹ̀ náà ti máa máa ṣe kí ni náà ti máa máa ṣọ́ ẹ kiri ló tún dífá fún another one tó tún pa mí lẹ́rìn just this ni yẹn mi màmá ṣe ẹ̀ back to back wí um, arábìnrin yìí ó ń make phone call ó ti wọ́n wà carried away pẹ̀lú phone call yẹn ibi tó ti make phone call tí wọ́n á rìn wọ ibi tó dúdú lọ ó ṣáà ń lọ ẹ̀mọ̀ kí ẹ̀ máa ní yé ẹ̀gbọ́n mi kí ẹ̀mọ̀ kí phone call ti wọnú akínyẹmí ara èèyàn ó wá débi sáà kan ó ṣe pé àwọn boys kan ṣe ń tẹ̀lé lẹ́yìn ní ara nǹkan tí mò ń sọ náà ni ká máa rìn wọ ibi tí ó dúdú dúdú dúdú bó ṣe ní kó ń wẹ̀yìn wò bá àwọn bíi márùn-ún ti dúró síwájú ẹ̀ but ah mo jẹ́rìí àwọn tèmi àwọn ọmọ mo ṣe mo ṣe ní kí ni ti ṣẹlẹ̀ ó ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní ọ̀yà mú fóònù ẹ fẹ́ mú fóònù ọwọ́ ẹ wá ó kàn wọ́ báyìí ó ní ẹ à ẹ fẹ́ gba fóònù ya yín áàpùn kí ló ṣẹlẹ̀ jọ́ntò ó yá múlẹ̀ ilẹ̀ à you know <laughs> tó sọ gbogbo yẹn bá àwọn ilé ilé ìyàtọ̀ ọmọ ilé ìjọba tí o kíníkan kíníkan wọ́n ṣe kánlẹ̀ ní òkè mi ló ṣẹlẹ̀ sí <laughs> ni mo ti wà carried away you know níbi side bus stop bus stop nísàlẹ̀ sàlẹ̀ mo kàn ń kọ́ yẹn kàn kí mi pé ah you know ẹ mọ̀ pé birthday month nílé kó absolute happy birthday what do I do for you kìnìkan kìnìkan mo ti rìn lọ sí bí dark place yẹn bí pharmacy kan báyìí jẹ́ pé ibẹ̀ dúdú mo kàn mo kàn ní kí tọ́ǹbà kan bí márùn-ún mo ní ẹ fẹ́ mú fóònù yà yín múlẹ̀ èmi ẹ fẹ́ ṣe kìnìkan kìnìkan fẹ́ nígbà tí mo ṣe táwọn yẹn wá pàtàkì fún mi pé ah ẹ̀yin lẹ́sẹ̀ eh, ìbára sílẹ̀ ó ṣe kí ni ó pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ <laughs> àwọn tọ́mọ̀ ìmọ̀ àtúmọ̀ ni òrírọ́ ni o bó ṣe wà yẹn kàn máa lọ jẹ́jẹ́ ni o alright so tí mo ṣe save ara mi nìyẹn ẹ má jẹ́ ká rìn wọ ibi tí òkùnkùn wà Yusuf olùsọ lórúkọ tèmi aka funky girl funky ọmọ ẹlẹ́tẹ̀ ògbà ọ̀sìkí ẹ̀ẹ́dẹ́gbàdókè náà tí a bá padà dé ètò ọmọ máa ṣe kí ni a máa tẹ̀síwájú pẹ̀lú gbogbo kí ni pẹ̀lú gbogbo ìgbáládùn tó yọrantí bílẹ̀. they say they want more. They can't get enough. Eh, they wanna go crazy like before. I Ẹjẹ́ Ticho, chicho, chicho. just call wájọ, wájọ. can't hear ti dé. Funky ọmọ Eh? Ja jọjọjọ. ja. Ati bẹ̀rẹ̀ ètò lóní pẹrẹwu náà ni once more happy new year guys. So kini mo fẹ́ ni kwa ẹ̀ lónìí? ni ìbáṣepọ̀ wa ṣe máa rí pẹ̀lú àwọn tá à ń bá ṣiṣẹ́ pátá ní pátá this is twenty twenty three so mo mọ̀ pé bí ọdún tuntun ṣe wọlé báyìí àwọn míì wọ́n ṣẹ̀ṣẹ̀ ń resume wọnú iléeṣẹ́ tuntun ni yeah àwọn míì wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe kí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń resume wọlé bẹ́ẹ̀ náà ni àwọn míì ti wà ń bẹ̀fẹ̀ kàn tẹ́lẹ̀ so máa máa mú lónírúurú àwọn tó ṣẹ̀ṣẹ̀ wọlé iṣẹ́ ìgbésẹ̀ wo lẹ máa máa gbé báwo lẹ ṣe máa máa ṣe àwọn tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ti wà ń biṣẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ní ìpèníjà kan tàbí òmíràn báwo náà ṣe lè ṣe tí gbogbo ẹ máa ṣe ṣe rẹ́gí because it is not easy to get a job yes so so ẹni tó bá nílò iṣẹ́ ó máa ṣe kí ni ó máa múṣẹ́ lókùnkúndùn kò ní jẹ́ kí negative vibes kó ṣe kí ni kó affect ẹ rárá àti rárá so we have a young man or a young lady tó ṣe ríṣẹ́ sí organisation tuntun ní twenty twenty three yìí ẹ nílò láti calm down yes ẹlòmíì tó bá ṣẹ̀ṣẹ̀ ríṣẹ́ báyìí tó ti wọ́n pé ó ti wáṣẹ́ wáṣẹ́ wáṣẹ́ orí ẹ̀ ti pa bàtà ti gbẹ tó wáṣẹ́ ni pé resume january báyìí tó ṣe wọlé báyìí ẹ máa gbọ́ ẹjọ́ ni látòrí dex kan sí kan sí kan sí kan sí kan sí kan ẹ nílò láti mọ̀yàn dáadáa kẹ́ tó lẹ fẹ́ máa rojọ́ káàkiri kan tó mú ọ̀rọ̀ báyìí kan tó ṣe kíni kan tó dà lé lórí you need to be careful where you work especially as a newly employed staff ẹ ṣẹ̀ wọlé ẹ nílò láti mọ ìwà fóníwà torí pé kíni tẹ́ bá ti mọ̀ wà fún níwà ẹ máa mọ bẹ ṣe máa ṣe kí ni bẹ ṣe máa máa bá ara yín rò èèyàn gbọ́dọ̀ wọnú iléeṣẹ́ tuntun kó lọ sí DXA kó lọ ní ah wow you look so beautiful thank you okay you are the newly employed staff yes so ah, ah. see this uh, eh, Mr. Jacode he likes to follow this uh, other lady up and down jọ ṣé n tó wá ṣe nìyẹn ṣé n tó wá ṣe nìyẹn àbí kó tún rí èèyàn kan tẹ́ pé wọ́n rántí oh yesterday she talk about you oh she said she's going to finish you but wọ́n tó ti pé one month one month níbi iṣẹ́ wọ́n ti mọ̀ pé hey asablosa blakakakaka lélẹ́yìí so you need to calm down be yourself be in your office jẹ́ kó wá bá pé you don't even walk around you don't even play with us you don't even talk to everyone jẹ́ kó wá bẹ́ẹ̀ fún ara wọn kò ṣe pé òde bẹ̀ báyìí ọ̀rọ̀ a ò gbé fún b ọ̀rọ̀ b ò gbé fún sí òde ló ń wáṣẹ́ ọlọ́run dẹ o ti lọ sí church o ti lọ sí church fún night vigil tó máa ń ṣe ní ìparí ọdún yẹn o ti lọ ní oh my god rákàbàbà ṣàǹgàràbàbà rákàbàbà rákàbàbà bíkẹ́bẹ̀ o ti fáyà fáyà àdúrà ọlọ́run wa ní òkè rábàbà ṣékérébé i do it ọlọ́run wa ṣe tán ọwọ́ gbé ẹ e débi iṣẹ́ náà ọwọ́ fi ẹnu ẹ o ṣe kí ni o fi ba gbogbo ẹ̀jẹ̀ láti dẹ́ẹ̀sì kan lọ síbòmí it shouldn't be like that ìwọ tó ṣẹ̀ṣẹ̀ ríṣẹ́ o nílò láti farabalẹ̀ láti listen tẹ bá ń gbọ́ listen yes so o nílò láti farabalẹ̀ láti listen and look around kó mọ bí atmosphere yẹn ṣe rí torí iṣẹ́ ló wá ṣe é nǹkan míì ló wá ṣe ń bẹ̀. so listening ká máa fi ọkàn balẹ̀ máa wo gbogbo tó ń ṣẹlẹ̀ ó pé sí oríṣiríṣi ọ̀nà ìyẹn là ń sọ wípé wàá ti mọ ohun tó yẹ kó o ṣe àti tó yẹ kó o ṣe wà á máa gbọ́ràn tó bá ní this is not how we do it tó bá ní pa this is how we do it bá ti ṣe ń ṣe rèé bẹ́ẹ̀ ló ṣe máa bá wọn ṣe ò ní sọ wípé bá ṣe ń ṣe níbi tó wáyà oh my god where we were <laughs> in that place before this is how we used to do it now no ní organisation ló wà lọ́wọ́lọ́wọ́ báyìí so bá ṣe ń ṣe yẹn ló ṣe máa máa bá wọn ṣe then look for your strength tá a bá sọ̀rọ̀ nípa strength ha ìyẹn ṣe kí ni ó pọ̀ yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́ strength mean pé ibi tí okun àti agbára ẹ dúró sí ibi tó strong sí tó bá ní pé tó bá gbá ẹ ní ojú wa ẹ pé pàó ṣe kínní yìí wàá dìde wàá ṣe tó bá ń sùn lójú oorun tó bá ní ṣe kínní yìí wàá dìde wàá ṣe ìyẹn náà pè ní strength ibi tó good sí nǹkan tó lè ṣe láìgbé láìsàn tó bá ti lè fara hàn wọn níbi iṣẹ́ yẹn wàá lọ sókè wàá máa lọ sókè ni wàá máa upgrade alright okay let me just give you an example fún ara mi bí mo ṣe wà yìí ó níbì kan fẹ̀kàn tẹ́lẹ̀ wọ́n rí mi lórí amóhùnmáwòrán wọ́n ní kí wọ́n máa máa sọ àwọn ọ̀rọ̀ fún àwọn èèyàn ok ọkọ̀ máa ní ok àwọn èèyàn ọkọ̀ máa wá máa máa sọ pé ah, nǹkan tá à ń ṣe rèé o nǹkan tá à ń tà rèé o báyìí la ṣe ń ṣe o bẹ́ẹ̀ la ṣe ń ṣe o nǹkan tán ní kí n wá ṣe nìyẹn o alright so fọkàn tẹ́lẹ̀ tí bàdẹ̀ ti ṣe mi tẹ̀ kí n pẹ́ mo ti lọ sílé because contract kan fún mi nìyẹn so tí mo ṣe ń ṣe fún wọn ṣe fún wọn ṣe fún wọn hey nọ́bà rí pé àwọn ti rí customer o nọ́bà gbọ̀gà tuntun dé níbi tó ti gbọ́gà tuntun náà ti ní pé ah, àbùsọ́lá o àwọn fẹ́ promote ẹ lọ sí another department pé torí mo ní a ah, kí department náà ṣe kí ọ ṣàgbé mi lọ sí ibòmí ibi tó wá gbé mi lọ yẹn ẹ wá wo ẹ̀rín nígbà tí mo kọ́ débẹ̀ àwọn tó ti mọ̀ mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó kàn rẹ́rìn pé Are you the new um, girl? Yeah. Mo ní yeah yeah yeah. Mo you guys have been here right? Mo ní wow yeah. Nígbà tó ṣe ti rí mi tó ṣe pé day one mo lè lọ sí hmm, sáìdì kan mayamaya bíi Snapchat ni o màmá ṣe oríṣiríṣi ṣọ́ṣà ní ah, this person this JTV person wọ́n ti ń can't talk to money. She's a presenter o mo ṣáà ń try láti cope mo ṣáà but it's not working because ìyẹn kọ́ ni strength mi nǹkan tó ń pè mí kún kọ́ nìyẹn so ọ̀gá tó kọ́kọ́ gbé mi wọlé yẹn nígbà tó wáyé wá dé ìgbà tó mi pé who is this person who am I seeing <laughs> wọ́n ní um, that's Busola this um, she's a presenter she cannot do anything here in fact inú mi ti dùn mo tẹ̀ tí mo pé for ẹ̀kan tẹ́lẹ̀ yìí náà lẹ́mọ̀ she can't do anything to take us back to you know that particular department that's where she she's only here to talk she's here to talk for us that's what she can do and everything inú mi ti fẹ́ dùn pa so má nìyẹn ọ̀gá yẹn ti mọ strength mi pé ibi tí wọ́n gbé mi lọ yẹn màá kàn zero zero dáwọn máa bá ń bẹ̀ but ibi tí mo mọ̀ pé mo ti good tí ó kọ́ fi employ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ra gbé mi padà síbẹ̀ so it's a plus for you because they already know where to put you tó bá tó open anywhere bóyá out of the country you know US Canada wọ́n ti mọ̀ wípé tó bá need èèyàn tó lè sọ̀rọ̀ àbí èèyàn kan tó lè ṣe kí ni tẹ́ ẹ mọ̀ ṣe ní organization ọmọ àti pé ah this particular person is going to that country because nǹkan tí wọ́n mọ̀ pé ó lè ṣe nìyẹn so nǹkan tẹ́ bá mọ̀ pé lè ṣe ẹ ṣe àfihàn ẹ̀ níbi tẹ́ ti ń ṣiṣẹ́ ẹ jẹ́ kó mọ̀ yes some people could just be be be bla bla bla bla bla you know wọ́n lè fẹ́ kó feel very bad pé bóyá ọkàn ṣakọ pé ó kójú òṣùwọ̀n àbí you know level up and all that no má wo wájú má wo ẹ̀yìn ẹni tá à ń ṣe kí ni ẹni tá a wá bá òun la máa máa wò a ò ní wo ariwo ọjà so show your strength torí mo mọ̀ wípé nídìí iṣẹ́ ní organization tó ti ń show strength ẹni wọn ni pé ṣé ìwọ nìkan ló mọ̀ jù ìwọ nìkan ló mọ̀ tán àgbọ̀ngbọ̀n jù kìnìkan kìnìkan wọ́n á dìtẹ̀ lọ́tún dìtẹ̀ lọ́sì but ìwọ òwò anybody ọ̀gá gangan ló fẹ́ impress yes you need to impress your boss so that he can do well to you so show your strength and then talent tó bá nìyẹn tó bá rí anybody around you tó mọ̀ wípé ó wá bá ẹ pé please can you just help me i want to be like you mo fẹ́ máa learn bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn mo really love ẹ ṣe good pẹ̀lú computer mo love ẹ ẹ farabalẹ̀ kẹ́kọ̀ọ́ yàn yẹn ẹ má jẹ oyè àmọ̀mọ̀ tán pé okay mi nìkan mọ̀ mọ̀ hey i will not go and teach her now hey tomorrow like this should not be you know no no no ọlọ́run ò fẹ́ yẹn rárá àti rárá ẹlòmíì máa ní giving giving giving owó olówó ó mọ̀ pé tó ti ń kọ́yàn níṣẹ́ tó ti ń kọ́yàn lẹ́kọ̀ọ́ ìyẹn gan giving because ọlọ́run tó fún wọn náà ṣé ìwọ àtòkè ọ̀run ló ti gbé gift yẹn wá no àtòkè ọ̀run kọ́ ló ti gbé gift yẹn wá so gift tọ́lọ́run fún ẹ yẹn tó fi ń jọba tọ́lọ́run dẹ̀ ń fún ẹ ṣe téèyàn kan bá wá bí ẹ pé òun náà fẹ́ learn ó nílò láti farabalẹ̀ níbi ọ́fíìsì ẹ náà láti ṣe kíni láti kọ́ èèyàn yẹn because ibi tó ti ń kọ́yàn yẹn ìwọ náà tún mọ̀ fún ìmọ̀ and again <laughs> ẹ wò ó ibi tó ti ń kọ́yàn yẹn téèyàn náà bá lọ gbogbo fọ́ léèyàn yẹn téèyàn travel out of the country ìwọ gan ni next person tó máa mú àbí tí nǹkan bá kàn ṣẹlẹ̀ sí yẹn téèyàn yẹn yege ìwọ ni next person tó máa mú torí pé kí ni o ti impact knowledge sí inú ayé èèyàn yẹn now mo ti mú wọ ibi tí èèyàn ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ tó ẹ̀ṣẹ̀ wọnú organisation ẹ jẹ́ ká tún wá yá àbàrà wọnú àwọn tí wọ́n ti wà nínú organisation fẹ̀kàn tẹ́lẹ̀ ẹ̀ tẹ́pẹ́ fine twenty twenty three lélẹ̀ new year ni ẹ máa rí pẹ́ lómi ìbáyìí tó bá ti resume office by eyes up head up kò fẹ́ pass anybody oh my business wọ́n pa ah this is a new year this thing for you ah i'm minding my business o i will not allow someone to come and pour some sand for my garri o what they did to me last year oh no let last year be last year new year ni a wà lọ́wọ́lọ́wọ́ so ẹ jẹ́ ká kó àwọn colleagues wa mọ́ra mo mọ àwọn míì tó jẹ́ wípé kí wọ́n kí láti ẹ tó parí báyìí wọ́n ti fi orí gbára wọn jà sọ́tún jà sósì jà síwájú wọ́n tún wọ́n rí jù mẹ́ma rí please don't let us touch me tó bá fẹ́ kọjá báyìí á yàgò fún yàrá yẹn no you don't need to do all that in fact i will tell you pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ you need to go to them good morning happy new year ló máa ní for where no be that my friend you go tell am finish now na fight okay ìwọ ti ṣe ti tiẹ̀ ibi tó ti ń ṣe ti tiẹ̀ náà everybody ti ń rí ibi tó ti ń ṣe ti tiẹ̀ náà ni àlùbáríkà ó ti ń ṣe kí ni ó ti ń bá ẹ̀ bọ̀ eléyìí gbójú sọ̀hún ìyẹn gbójú sọ̀hún how do we have a teamwork how do we work nígbà tí eléyìí gbójú sọ̀hún tí ẹ̀ náà tún ṣe kí ni tó gbé ojú sọ̀hún so àwa tí àti àwọn tí wọ́n ti ní issue ìjà last year ẹ̀ nílò láti come together because teamwork òun ló máa ń jẹ́ kí everything kó sọ kó dẹ̀ prep ní inú ilé iṣẹ́ mo lérò pé ìgbádùn mo ṣe sọ fún yín back to back ẹ̀dẹ̀ tí ń lẹ̀ nìkan tàbí òmíràn ok ó tún wá ní àwọn àṣìṣe kọ̀ọ̀kan tí ẹ̀dá máa ń ṣe nínú ilé iṣẹ́ tó jẹ́ pé fine ẹ ti mọ̀ pé àṣìṣe lélẹ̀ ẹ nílò láti ṣe kí ni change changing means uh, you know that twenty twenty two ah, ìgbésẹ̀ tí mo gbé yẹn ó fẹ́ fa wàhálà o ó máa ń ṣẹlẹ̀ dáadáa so yẹ́ yìí ẹ̀ ní jẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ yẹn kó ṣẹlẹ̀ ẹ máa try láti set gbogbo ẹ̀ right so that nǹkan tó ṣẹlẹ̀ ní last year níbi iṣẹ́ o kò ní ṣẹlẹ̀ níyẹ̀ yìí so that everything máa ṣe kí ni ó máa dúró re kò ní sí gbọ́n mi sí omi ò tó kò ní sí pé wàhálà wà lọ́tún tàbí wàhálà wà ní òsì. I hope you guys are enjoying you know keeping good relationship ní new year yìí ní ibi tá a ti ń ṣiṣẹ́ so that a ní lose iṣẹ́ tí a ní lọ́wọ́ pápá Orísun tẹlifíṣàn wọn fẹ́ gbogbo ká máa ṣe kí ni ká máa jẹ̀gbá ládùn ká máa ní ìpèníjà kankan rárá àti rárá ẹ jẹ́ ká dókè lọ kálù gbẹ́dùn orin tó ṣe kí ni orin tó dùn tó ta yẹ́rìyẹ́rì tí a bá padà dé oh my god shout out òun lọ́pọ́n sókàn mò ń bọ̀ yẹ́sọ́ ẹ káàbọ̀ padà sí orí ètò AkiiYin o yẹ́sọ́ YouTube olùsọ alórúkọ ti múlẹ̀ pẹ́ gbádùn mi back to back so it's about that time shout out àsìkò ti tó láti kíra wa dáadáa ẹ wá fẹ́ darapọ̀ mọ́ ìkíni yìí lọ́lọ́kan òjọ̀kan àtọ́rí síbi lórí Facebook àtọ́rí síbi lórí Twitter àtọ́rí síbi lórí Instagram ẹ drop ẹ sọ́dọ̀ mi náà àti Yusuf Olúbùsọ́lá jọjọjọ mo lórin kan fún yín. Happy New Year to you. Eh? Happy New Year to you. Happy New Year. Happy birthday to me. Happy birthday to me. Eh? Happy birthday. Yes, so a nini birthday me. yeah mi àti pariwo nílé yes o èyí ni birthday mi ṣe o mo wish ara mi long life and prosperity mo dúpẹ́ fún Orísun tẹlifíṣàn àwọn náà kí mi lọ́tún wọ́n kí mi lọ́sì wọ́n gẹ̀ mí lọ́tún wọ́n gẹ̀ mí ní òsì so mo ní a whole lot of new year package tí wọ́n ti kíyàn kíyàn kíyàn kíyàn kíyàn kíyàn kíyàn àwọn kan rí ìkíni gbà láti ọwọ́ Mr Kasale láti Lagos Island kí ni wọ́n sọ wọ́n sọ wípé kí báwọn kí fámílì àwọn pé happy new year pé ọdún yìí á sàn wọ́n síre á sàn wọ́n sáyọ̀ á sàn wọ́n sí àìkú baálé ọ̀rọ̀ àtiwárí àtẹ̀ránṣẹ́ iná gba láti ìlú Ondo Mr. Kúnlé Mr. Kúnlé sọ wípé àwọn kí Orísun TV happy new year guys wọ́n ti sọ wípé kí ni ká bá wọn kí family àwọn náà happy new year so gbogbo family Mr. Kúnlé happy new year happy new year happy new year ọdún yìí ẹ asọ̀wá síre jọ́jọ́jọ́ asọ̀wá sáyọ̀ jọ́jọ́jọ́ asán wa si gbogbo nǹkan o téèyàn fi láyọ̀ mo tún rí eléyìí náà gbà láti ọwọ́ Bísọ́lá korede Bísọ́lá Kọ́rẹ́dé láti Ògbómọ̀ṣọ́ wúú yes o wọ́n sọ pé ká bá wọn kí Orísun tẹlifíṣàn pé happy new year ẹ̀dẹ̀ kú iṣẹ́ takuntakun ẹ ṣé gan ni wọ́n tún ká bá wọn kí fámílì àwọn náà pé happy new year wípé ọdún yìí á ṣe kí ni ajẹ ajẹ pẹpẹpẹpẹ àwọn dẹ̀ tún máa ṣe oríṣiríṣi ọdún alright so eh, mo lérò pé ti get ẹ bẹ́yẹn àtúnwárí àtẹ̀ránṣẹ́ yín náà gba láti ọwọ́ Jídé Lọ́sìn Jídé Lọ́sìn láti ojú ẹlẹ́gba ìyẹn sùúrù lérè hmm. Jídé don't finish me alright happy birthday to you Busola funky ọmọ ẹlẹtọgbà loving loving loving you thank you very much mo tún rí àtẹ̀ránṣẹ́ gbà láti ọwọ́ twins da James twins da James yes so wọ́n wà ní orí ìtàkùn ẹ̀rọ ayélujára àwọn náà tún ṣe kí ni wọ́n ṣe fọ́nrán fídíò kékeré fún mi wọ́n dẹ̀ tún ní happy birthday so loving you guys for all these text messages mwah mo tún wá rí àtẹ̀ránṣẹ́ iná gbà láti ọwọ́ BJ baby BJ ní wípé this Orísun no go finish me with fame this new year yes so ayẹ̀ṣẹ̀ ń ṣe kí ni a tún step up for twenty twenty three àwọn fífi náà máa fún yín ṣe bá ń gbọ́ gbaskism sayerierism olúbùsọ́lá gbogbo ẹ̀ máa fún yín back to back so ẹ ṣàjọkò sílé kẹ́ máa jẹ ìgbàládùn ẹ̀ wọ́n tún ní happy birthday to you funky ọmọ ẹ̀lẹ̀ love you guys like àtúrí àtẹ̀ránṣẹ́ iná gbà láti ọwọ́ ìbíkúnlé ìbíkúnlé láti ìjẹ̀ṣà now ìjẹ̀ṣà ti bo ní ṣé ìjẹ̀ṣà tìlú ni àbí ìjẹ̀ṣà ti normal normal ìjẹ̀ṣà tó súnmọ́ ibi bẹ́ẹ̀ alright so wọ́n sọ wípé àwọn kí gbogbo àwọn youth àwọn tó wà ní àdúgbò wọn youth k wọ́n ṣe kọ́ ni ẹ̀ youth k pé àwọn kí wọn lọ́tún àwọn kí wọn lọ́sì pé happy new year pé àṣeyí ṣe kí ni àṣeyí ṣàmọ́dún àtúnrí eléyìí náà gbà láti ọwọ́ Christian Unique Church wọ́n ní pé àwọn kí gbogbo àwọn olólùfẹ́ àwọn pátá ní ìpátá tí wọ́n ṣe kíni tí wọ́n bá wọn ṣe àjọ̀dún wípé àwọn kí wọn lọ́tún àwọn kí wọn lọ́sì pé kí n tún máa wò gbogbo àwọn olólùfẹ́ wọn ìpátá ní ìpátá kò sí tí ò kí n wo Orísun tẹlifíṣàn kò sí tí ò kí n wo gbogbo àwọn presenters wa pátá wọ́n ní happy new year to us all I love this All right. so àtúnrí àtọ̀ránṣẹ́ gbà láti ọwọ́ bọ́sẹ̀ bọ́sẹ̀ láti ìta fàájì yes I think that's Lagos Island kí ni wọ́n sọ wọ́n sọ sọ wípé àwọn kí gbogbo àwọn òṣìṣẹ́ Orísun pátá ní pátá àǹtí wọ́n ṣe kí ni wọ́n finish wọ́n finish mi torí pé kí ni wọ́n kọ gbogbo orúkọ presenters pátá wọ́n list ẹ̀ síbẹ̀ pé kí n bá wọn kí wọn lọ́tún kí n bá wọn kí wọn lọ́sì so ẹ ti rí i pé mo ti kí wọn lọ́tún kí wọn lọ́sì àti wá rí àtẹ̀rẹ́ṣẹ́ iná gbà láti ọwọ́ ṣayọ̀ ṣayọ̀ láti festa ṣayọ̀ sọ wípé happy new year to you Busola happy new year to you and happy birthday to you fine girl Am I fine? I know I'm fine. Okay, mo ti rí àtẹ̀ránṣẹ́ iná gbà láti ọwọ́ ọlọ́run bá dé ọlọ́run bá mi délé yes ọlọ́run bá mi délé láti ìlú ìkòròdú kí ni wọ́n sọ wọ́n ní happy birthday to everybody everybody. ó ṣe pàtàkì ó ṣe kókó ìkíni nínú ayé wa torí pé kí ni you need to check up check up check up ká check eléyìí up ká check yẹn up òun ló máa jẹ́ kí twenty twenty three kò ṣe kí ni kó dùn dáadáa àti Orísun TV lórí Facebook Orísun TV lórí Twitter Orísun TV lórí Instagram ìbẹ̀lẹ̀ máa drop gbogbo àwọn ìkíni yìí àti song request sí fún twenty twenty three ẹ̀ láti ẹ̀ní títí títí títí di ending <laughs> twenty twenty three ẹ jẹ́ ká dókè lọ́n ká lọ gbádùn orin tó yanrantí tó dùn gbọ́ tó ta yẹ̀rí yẹ̀rí tí a bá padà dé ètò wa ètò yìí AkiiYin o relationship tips a sì máa ṣe kíni a sì máa tẹ̀síwájú mò ń bọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yìí AkiiYin o yes o mo ṣì ń group pẹ̀lú birthday you know birthday birthday mood mi alright mo sọ̀rọ̀ nípa gbogbo àwọn relationship tó dáa tó pé ta nílò láti ní pẹ̀lú àwọn tá a jọ ń ṣiṣẹ́ àwọn ẹlẹ́gbẹ́ wa ní ibi iṣẹ́ nǹkan tó tún ṣe pàtàkì tó ṣe kókó jùlọ òun ni wípé. Hmm, mo ń rò pé léyìí sọ eléyìí mo ń rò pé léyìí sọ yẹn gbọ́n mi sí omi ò tó ó dàbí pé òun ló sọ ọ́ ó dàbí pé wọ́n sọ ilé wọ́n sọ fún yẹn ìyẹn mú yẹn ó sọ fún eléyìí ẹ má jẹ́ kó wáyé láàrin ẹ̀yin méjèèjì ẹ má jẹ́ kó wáyé rárá àti rárá tí ẹ bá ní nǹkan kan nínú ọkàn yín tó ń gbénú ọkàn yín gangan gangan ẹ̀yin aráalé ẹ nílò láti lọ báyọ̀ yẹn fúnra rẹ̀ pé ókè o kí ló ṣẹlẹ̀ ṣé báyìí ló ṣe rí ṣé bẹ́ẹ̀ ló ṣe rí ibi tẹ́ ti ń béèrè lọ́wọ́ èèyàn máa ní ah báyìí kọ́ ló ṣe rí níbo ló ti gbọ́ ẹ̀ẹ́ níbo náà ti sọ bọ̀ wípé ah mò ń rò wípé ẹni yìí òun ló ṣe kínní mò ń rò tí òun tí ẹ̀rí èèyàn yẹn ò tẹ́ ẹ̀ wá bá yín o tí ò sí nǹkan kan o ká máa ro oríṣiríṣi èrò nínú organisation pẹ̀lú àwọn tá a jọ ń ṣiṣẹ́ ó máa ń fa oríṣiríṣi wàhálà àfi tó bá jẹ́ wípé èèyàn yẹn fúnra rẹ̀ wá bá yín wọ́nà wọ́nà ẹ̀ kò sí èrò mọ́ ẹ mọ̀ pé ẹ̀ẹ́n ẹni yìí o kájọ ṣe kí ni kájọ yanjú ọ̀rọ̀ àmọ́ wípé à eléyìí ló lọ gbé ọ̀rọ̀ yìí fún yàn ìyẹn ló lọ gbé ẹ má jẹ́ kó yẹn wá sí sàkání rárá àti rárá wọ́n ní ẹni tó bá fẹ́ ṣe kí ni ẹni tó bá fẹ́ ṣe nǹkan fún yàn ó máa wá báyàn yẹn one on one ni so gbogbo àwọn èròkérò yẹn kò dáa rárá àti rárá nǹkan tó tó wá ṣe pàtàkì tí mo máa ń rí jù ní ilé iṣẹ́ òun ni ìwà kan tó fi bẹ́ẹ̀ pọ̀ láàrin ọkùnrin pọ̀kùpọ̀ tó tóbìnrin màá wá yànnàná tọkùnrin màá yànnàná tóbìnrin ṣé rí ọkùnrin mi ìwà ẹ̀ má jẹ́ ká tanra wa jẹ wọ́n kàn láìkì obìnrin ṣáá ni. Like ìwọ tó dẹ̀ mọ̀ wípé wọ́n ẹ̀ṣẹ̀ gbé ẹ wọnú organisation tuntun tó mọ̀ pé fẹ̀kan tẹ́lẹ̀ ó láìkì obìnrin gbogbo ní láìkì obìnrin yẹn ẹ jẹ́ kó mọ̀ níta wípé arélé yìí àtọ̀ sí àárín mi àtọ̀ sí àárín kan ẹ wá wá bá mi kíní kan àélé yìí ìwọ ọ̀hún ìwọ ló fáìn jù ẹ jẹ́ kó mọ̀ níta tá a bá ń pè nǹkan ní atmosphere ibi iṣẹ́ respect ó nílò láti wà bẹ́ẹ̀ kò ń ṣe wípé orílẹ̀-iṣẹ́ tuntun tọ́lọ̀ ń gbàdúrà fún ẹ ó wọlé báyìí ó wá rí fine girl fine girl fọ́nkí ọmọ ilẹ̀ tó gbá ski òun gangan number one target ọlọ́run elédùnmarè o ó wá mú mi wá wo ọ́fíìsì báyìí ọmọ yẹn pẹ́rẹ́ ó bó ṣe rí olúwa o ìkan á tún kọjá yeyeyeyeyeyeye kóbá tún wo eléyìí lásán olúwa èmi nìkan èmi nìkan àti pọ́ lọ́n lọ́ọ̀ mo ti mọ̀ pé olùkọ́ tí wọ́n ti gbé tí mo mọ̀ jẹ́dé ẹ mọ́ ṣe gbé wá jẹ́dé wọ́n ṣe gbé nǹkan tó mọ̀ jẹ́dé yẹn bẹ́ẹ̀ ló ṣe máa wọ́ọ̀kà àsìkò mẹ́ lásìlá. orí eléyìí ọlọ́dẹnu kọ́ orí yẹn ọlọ́dẹnu kọ́ orí kẹta oní òun wá fi àǹtí orí kẹni oní òun gangan lórí yàn fún ẹ nínú organisation tó yẹ kó o ti máa ṣiṣẹ́ fine nínú àwọn organisation míì tọ́pẹ́ àtijọ́ ń ṣiṣẹ́ àtijọ́ ń ṣe oríṣiríṣi àwọn míì wọ́n rí olólùfẹ́ wọn kódà gan wọ́n ṣe ìgbéyàwó tó yẹ pé wọ́n ríra wọn nílé iṣẹ́ wọ́n dẹ̀ ṣe ìgbéyàwó gbogbo ẹ̀ dẹ̀ dán mọ́rán. àmọ́ kò ṣe bíi ti kárí eléyìí ká bá a sọ̀rọ̀ kárí yẹn ká bá a sọ̀rọ̀ nígbà tẹ́ bá ń rìn káàkiri gbogbo wọn fúnra wọn náà máa lọ fẹjọ́ sùn ọ̀gá pé ah ah ọ̀gá even like say this guy wey you just employ like this this one toast toast toast toast kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá àti rárá gbogbo àwọn ìwà ṣìnà tẹ́ bá ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ jẹ́ kí gbogbo ẹ̀ kó ṣe kí ni kó mọ̀ ń ta torí pé kí ni tá a bá ń ṣiṣẹ́ kò yẹ ká máa ṣeré mọ́ iṣẹ́ ṣíṣe obìnrin tún wá wà obìnrin míì wà ní sáìdì táwọn obìnrin obìnrin míì wọ́n kàn láìkí ọkùnrin ṣá wọ́n láìkí ọkùnrin to the extent wọ́n bá rí fine boy báyìí ara wọn ò ní balẹ̀ now this is a working place kò jẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ yẹn kó máa ṣẹlẹ̀ ẹ lè débi iṣẹ́ tẹ́pẹ́ kan lè rí fine boy kan kẹ́kẹ́ kan admire pé wow this guy is fine yes o ẹ jẹ́ kó mọ níbẹ̀ nínú ọkàn yín pé àbọ̀bọ̀ ah, yìí fáyín o bọ̀ ẹ ti lọ ń sọ káàkiri ẹ ti ń ṣe ilé ẹ tó máa mú nǹkan míì mọ́rọ̀ yín bóyá o ti rí pé fine boy lẹ́nu yìí o lọ bá sẹ́kẹ́ o sọ fún sẹ́kẹ́ pé ah hey this guy fine o tún rí mi this guy fine o kàn dàbí kó jẹ́ boyfriend mi o kàn bá ẹ̀ mọ rú ẹni tí sẹ́kẹ́ jẹ́ tí sẹ́kẹ́ bá lọ sọ fún gbogbo yẹn pé ah this person say this person fine he fine he fine be like say he don go round them wọ́n lè bà ẹ́ jẹ́ nínú organisation bẹ́ẹ̀ so irú nǹkan bẹ́ẹ̀ ẹ máa jẹ́ kó wà níkùn obìnrin mi dẹ̀ ní nínú organisation mi ó kàn tẹ́ra ẹ̀ káàkiri eléyìí ṣe ìyẹn ṣe tọ̀tún ṣe tòtí ṣe ìyẹn ṣe last last gbogbo wọn round gang up láti sọ pé kí ló dé ṣòwò nìkan ni obìnrin tó wà ní inú organisation ni kò yẹ kí yẹn jẹ́ kó ṣẹlẹ̀ kò tiẹ̀ kí yẹn jẹ́ bẹ́ẹ̀ kò yẹ kó ṣẹlẹ̀ sí ayé ẹ̀dá rárá àti rárá ibi tóbìnrin ti ń ṣerú nǹkan báyìí báyìí báyìí káàkiri o ò mọ ibi tí o ti máa lọ rí ìlò ó lè jẹ́ pé ìlò ẹ̀ ló ti ṣe yànmọ̀yànmọ̀ pẹ̀lú kó jẹ́ wípé before wedding tó ti introduce ẹ máa ní ah inú forget that girl na that girl kìíní kan kìíní kan obìnrin míì ó lè ba rẹ̀ jẹ́ kò dẹ̀ da rárá àti rárá ló dífá fún arábìnrin kan tí ó ríṣẹ́ sí eh, inú iléeṣẹ́ tuntun níbi tó ṣe ríṣẹ́ sí iléeṣẹ́ tuntun yẹn báyìí ah arábìnrin tẹ bá ní ẹwà dé òun rèé tẹ bá ní fine girl òun rèé àmọ́ arábìnrin ó ṣe kí ni ó ba ara ẹ̀ jẹ́ báwo gan ni ó ṣe bara ẹ̀ jẹ́ tó bá rí eléyìí báyìí tọkùnrin bá ti ní pé i really like you i like your kìnnìkan kìnnìkan níjọ́ kejì síjọ́ kẹta ẹ̀ máa ti rí pẹ̀lú ọkùnrin yẹn níta ní the same place tí wọ́n ti jọ ń ṣe kí ni wọ́n ti jọ ń ṣiṣẹ́ ẹ máa rí another person òun náà tún sọ ti ṣe wípé ah òun láìkí ẹ wà fèsì ẹ ṣe kí ni kan kó tó díjọ́ kejì tíjọ́ kẹta síjọ́ kẹrin ẹ̀ tún ní pẹ́ ká tó wí ká tó fọ̀ àtọ̀gá àtọmọṣẹ́ àti cleaner àti gbogbo wọn pátá àti pátá obìnrin yìí kan náà ni irú ojú wo ló fẹ́ kàn fi máa wẹ̀ ní ibi tó ti ń ṣiṣẹ́ yẹn last last wọ́n lè jáde ni last last wọ́n ṣe kí ni wọ́n lè kúrò ní ibi iṣẹ́ kò yẹ kí yẹn wá yé rárá àti rárá tá a bá ń pè nǹkan ní obìnrin ó túmọ̀ sí pé kí obìnrin kó ṣe kí ni kó wà obìnrin kó dẹ̀ wà mímọ́ a tún wá máa ń rí níbi tá a ti ń ṣiṣẹ́ ká máa rí kí ọ̀gá kó máa ṣe bí kíni kó máa lé wa kiri káàkiri wọn ní ọgbọ́n ló gbà ọgbọ́n ló gbà ọgbọ́n ló gbà o ọgbọ́n ló gbà ọgbọ́n ló gbà ọgbọ́n ló gbà o ọgbọ́n ló gbà yẹ́sọ ọgbọ́n ni ó gbà torí pé kíni àti jẹ àti mu láyé yìí Eh, ọgbọ́n òun ni ó gbà àwa ní ní pé torí pé ọ̀gá kan ṣe kinní kan ó lé wa nínú ibi tá a ti ń ṣiṣẹ́ ìyẹn náà ṣe pàtàkì ó ṣe kókó ká ṣe kinní ká fi iṣẹ́ lẹ̀ tí ọ̀gá bá léyàn lọ́tún tí ọ̀gá bá léyàn lọ́sì àwa gangan fúnra wa la máa impress ọ̀gá àwa fúnra wa la máa ṣe kíni la máa impress ọ̀gá ká bá lè ní ìbáṣepọ̀ tó ṣe kíni tó dán mọ́rán tá a bá impress ọ̀gá ọ̀gá ò ní fẹ́ ṣe kí ni kò ní fẹ́ lùzù wa kò ní fẹ́ lùzù irú staff bẹ́ẹ̀ yẹn. ká ní pé bóyá arábìnrin kan òun nìkan ló good nínú dìpátímẹ́ǹtì kan níléeṣẹ́ wọn àwa rí ọ̀gá tó ń lé kiri lọ́tún tó ń lé kiri ló ti pé òun fẹ́ẹ́ fẹ́ òun dẹ̀ sọ wípé òun ò tí ì má rí o àmọ́ òun ò lè fẹ́ ọ̀gá hmm. ẹ wò ó kò sí bí ọ̀gá yẹn ṣe lè ṣètò ọ̀gá yẹn ò lè lé kúrò níbi iṣẹ́ torí pé kí ni ó ń ṣiṣẹ́ takuntakun àwọn míì wà tó jẹ́ bá lé wọn kúrò níbi iṣẹ́ báyìí ah fún two three months iṣẹ́ yẹn á sì máa fì fì fì òun mo fi sọ tẹ́lẹ̀ sẹ́ni mo ní jẹ́ irú èèyàn yẹn tó jẹ́ wípé tó o bá sí ń bẹ̀ wọ́n máa ní ah ee department yẹn kọ́kọ́ ń ṣẹlẹ̀ ń bẹ̀ o àgbà tí kinní ti lọ nìyí ìgbà tí kíní wà on leave ni ìgbà tí kíní irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tó bá fi lè kúrò ọ̀gá yẹn gan fúnra rẹ̀ kò ní wà òkè Pending, fúngbà yẹn but pé ó lé ẹ kiri lọ́tún ó lé ẹ kiri lọ́sì ó dẹ̀ mọ̀ wípé iṣẹ́ òun ṣe dáadáa ọ̀gá ò lè lé ẹ ìwọ náà ló máa mọ tó ṣe máa fi ọgbọ́n ṣe ọ̀gá ẹ má ṣe bẹ́ẹ̀ ọ̀gá kí ló ń ṣẹlẹ̀ ẹ má ṣe máa ọ̀gá okay i have a fiancé okay i have a uh, boyfriend and fiancé i still love you oh no ẹ mọ̀ pé ṣẹ́rí project yẹn i need láti handle the project two four seven yẹn ó wà very very important ẹ bá gbé ẹ ń gbé iṣẹ́ company lù láyà ní gbogbo àmọ́ pé eléyìí ò mà ráyè gbogbo nǹkan báyìí so ìbáṣepọ̀ yín àti ọ̀gá yín ó sì máa ṣe kí ni ó sì máa máa dán mọ́rán dáadáa. láti ní ìbáṣepọ̀ tó dán mọ́rán láàárín àwọn tá a jọ ń ṣiṣẹ́ máa sọ lédè gẹ̀ẹ́sì don't force relationships do not force it torí pé kí ni kò ń ṣe gbogbo àwọn èèyàn tájọ́ ń ṣiṣẹ́ náà ló nífẹ̀ẹ́ wa dénúdénú kò ń ṣe bíi tìjàtìjà o ẹlòmíì ò kàn fẹ́ relationship ṣé wàá rírú àwọn èèyàn báyìí ẹ̀ ní bá wọn jà irú wọn ni tá a bá dé ibi iṣẹ́ good morning mrs yusuf kí ló ń ṣẹlẹ̀ kí ló ń sọ ọba happy new year jọjọjọ ẹ ti kúrò ń bẹ̀ kò sọ púpọ̀ ẹ ti lọ sórí dex ẹlòmí happy new year ah mo rí picture yín lórí status and all that ah bẹ́ẹ̀ ni o kíní kan kíní kan báwo ẹ ti jọ kíra yín ẹ ti mọ̀ pé àwọn ẹ̀yin méjèèjì ẹ̀ ní good relationship bẹ́ẹ̀ yẹn lọ títí ẹ máa ní àwọn kan tẹ́ pé ẹ jọ wà ní tẹ́ pé ti ríra yín báyìí ah jọjọjọ àti àná yẹn ah kíní kan kíní kan bó ti ṣe rí nìyẹn ṣé ẹ wá rí ó máa ń ṣẹlẹ̀ sí ẹ̀dá láyé yìí tó jẹ́ wípé a kàn lè wà níbi tá a ti ń ṣiṣẹ́ tẹ́ pé ẹ máa like a particular person pé ah mo dẹ̀ wish kí èèyàn yìí kó jẹ́ ọ̀rẹ́ mi o mo dẹ̀ wish kí èèyàn yìí kó close mọ́ mi o but èèyàn yẹn ò fún yín ní space ó dẹ̀ fún yín ní attitude òun mo fi ní pé kẹ́ ẹ má force any relation ẹ má tira yín mọ́ anybody so tó bá fún yín ní irú attitude yẹn inú ara dúró jẹ́jẹ́ ara yín ẹ má jà o ẹ kàn dúró jẹ́jẹ́ ara yín torí pé kí ni nǹkan tí mo sọ yìí ó ti ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ mi méní méjì mẹ́ta rí jẹ́ pé ọkàn máa láìkì ọmọ ní àmọ̀dé láìkì arákùnrin yìí òkùnkàn tiẹ̀ máa bá mi sọ bọ̀ èèyàn yẹn ò tiẹ̀ ráyè ó kàn máa lọ fókọ̀sì ó ti wọ bí ọ́fíìsì ẹ̀ lọ ni ẹ̀ kò ń ta sí anybody irú àwọn èèyàn bẹ́ẹ̀ kò ń ṣe pé wọ́n báyàn jà ó lè jẹ́ pé irú ìwà tí wọ́n ní lára nìyẹn fẹ̀kàn tẹ́lẹ̀ wọ́n ń ṣe irú èèyàn tó yẹ pé máa ń sọ̀rọ̀ káàkiri so ẹ má bínú sí wọn bó ṣe pé wọ́n láìkì yín. alright so ibi tá a tó ti ń ṣiṣẹ́ a nílò láti jẹ́ kán jẹ́rìí wa kán nígbàgbọ́ nínú wa irú ìgbàgbọ́ wo ni ọ̀gá ẹ ní ní tó jẹ́ wípé tán bá ní wípé gẹ́gẹ́ bí accountant o gẹ́gẹ́ bí ẹni tó wà in charge owó o gẹ́gẹ́ bí ẹni tí wọ́n fẹ́ rán lọ síbì kan kó lọ ṣiṣẹ́ kan wá bì kan o tí ò ní gbẹ̀gúnjẹ sẹ́yìn o tí ò ní gbẹ̀gúnjẹ sọ́wọ́ o gẹ́gẹ́ bí irú èèyàn yẹn irú ìfọ̀kànbalẹ̀ wo lẹ ti fún ọ̀gá yín fún ìbáṣepọ̀ tó ṣe kíni tó dánmọ́rán you need to build trust nítorí pé kíni tí wọ́n bá dúró ní méjì méní méjì mẹ́ta wọ́n máa fọwọ́ sọ̀yà pé ah tí ẹ bá rán ẹni níṣẹ́ kò lè kówó yín jẹ lẹ́yìn tí ẹ bá fi owó sí ẹni lọ́wọ́ kò lè ṣe kíní kankan tẹ bá ní pẹ́ ní kó handle project yìí ó máa ṣe dáadáa tẹ́ pé change tó kù á tún kó lé yín lọ́wọ́ irú èèyàn wo ni wọ́n jẹ́ bẹ́ẹ̀ yẹn ṣé wọ́n lè fi ọwọ́ sànyà nílé iṣẹ́ pé èèyàn dáadáa ni ẹ ẹ jẹ́ ká ní ìbáṣepọ̀ tó dánmọ́rán ní ibi tí a ti ń ṣiṣẹ́ yusuf ọsọ lórúkọ tí múlẹ̀ pẹ́ lẹ́n back to back you know ká tí tókè lọ́nkà lọ́fẹsẹ̀ rájọ́ lóníṣókí tí a bá padà dé a máa máa rap up bó bọ̀ akínyìn lẹ́tọ̀ ètò ni akínyìn pẹ̀lú Yusuf Olúbùsọ́lá funky girl funky ọmọ ẹlẹ́tọ̀ gbà kí mo lérò pé ń gbádùn ní ìrìn ẹ̀yìn yẹn so ìgbáládùn yín gangan lórí Orísun tẹlifíṣàn ló jẹ wá lógún like seriously like seriously à ń tẹ̀síwájú náà nìyẹn àti fẹ́ máa rápọ̀ bọ̀dọ̀ àwọn ìkíni tún wọlé lọ́lọ́kan òòjọ́ kan. Hmm mo rí àtẹ̀ránṣẹ́ igba láti ọwọ́ Mary Mary láti ìlú Òṣogbo ní happy new year to you funky ọmọ ẹlẹ and I love you ó ní pé kí n bá òun play sùngbà láti ọwọ́ Ọlọ́ládé mi Àṣàkẹ́ sùngbà sùngbà sùngbà sùngbà sùngbà lájájájá sùngbà yẹ́sọ mo lọ́ọ̀bù orin yẹn alright so mo tún rí àtẹ̀ránṣẹ́ iná gbà láti ọwọ́. Sunny J yes Sunny J láti Ìkòròdú Ìkòròdú wọ́n sọ wípé happy new year to you funky ọmọlẹ just my shout out greetings greetings greetings super seven wọ́n ní wípé ẹ àṣeyí ṣàmọ́dún thank you very very very much wọ́n ti ní kí n bá wọn play filo láti ọwọ́ Bella Schmoder filo alright bó tún wá rí àtẹ̀rẹ́sẹ́ náà gbà láti ọwọ́ bàbá Bọ́lá wọ́n ṣe pẹ́ra wọn nìyẹn o bàbá Bọ́lá láti ìlú Ìkòròdú yes so Ìkòròdú people shout out kí ni wọ́n sọ wọ́n ní pé ká bá wọn kí gbogbo àwọn family member wọn pé happy new year ó ká dẹ̀ tún kí gbogbo àwọn òṣìṣẹ́ Orísun pátá ní pátá wípé happy new year alright so mo sọ̀rọ̀ nípa bí a ṣe lè ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn tí a jọ ń ṣiṣẹ́ mo dẹ̀ tún sọ jẹ́ kọ́kọ́ já yín sí ehm, ọkùnrin kan tí ó ń ṣiṣẹ́ pẹ̀lú ọ̀gá ẹ̀ tó jẹ́ wípé ọ̀gá ẹ̀ kó gbogbo nǹkan tó ní sí i ní ọwọ́ kódà gan ẹni yìí inú àkáǹtì ẹ̀ ló ti ń sanwó school fees àwọn ọmọ ẹ̀ ìyẹn àwọn ọmọ ọ̀gá ẹni ló ń sanwó school fees wọn inú àkáǹtì ẹ̀ ni ọ̀gá kó gbogbo owó sí tí ìyàwó ọ̀gá bá fẹ́ ṣe nǹkan kan á kówó fún pé kó san tí ọ̀gá kẹ́ bá ṣe kinní kọ̀kìnì kan á kówó fún kó tó san á ṣe kinní kọ̀kìnì kan á kówó fún kó tó san gbogbo owó ọ̀gá ọwọ́ ẹ̀ ni owó àkódà gan bọ́gà bá fẹ́ travel ọwọ́ ẹ̀ náà ni owó máa wà kí ọ̀gá tó ṣe kí ni kó tó travel òun náà ló máa tún gbọ́gà lọ sí airport òun ni pa tó dánmọ́rán tó jẹ́ wípé ó mọ iye owó tí ọ̀gá ní nínú account àwọn èèyàn wá bèrè lọ́wọ́ ọ̀gá yìí pé báwo ni ó ṣe ní trust tó fún bọ̀bọ̀ yìí báwo ló ṣe ṣẹlẹ̀ ó wá sọ gbogbo àwọn ìròyìn lóríṣiríṣi àti àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kí òun tó nífẹ̀ẹ́ arákùnrin yìí. ọ̀gá yìí sọ wípé òun ti dán arákùnrin yìí wò ní gbogbo ọ̀nà pé ó tó sáà kan òun fi iye tó wà nínú àkáǹtì òun mílíọ̀nù náírà tó wà nínú àkáǹtì òun òun fi hàn arákùnrin pé this is what I have in my account ó dẹ̀ fi gbogbo ẹ̀ sí nkẹ́ kódà gan bank manager mọ arákùnrin gbogbo ẹ̀gbá mi signator pé kò dẹ̀ fìgbà kan ṣe kí ni kò fìgbà kan já òun ní olè ọ̀gá yẹn tún ní òun tún wá ní ìjàmbá kan tó jẹ́ wípé òun ṣe àárẹ̀ arákùnrin yìí ló ń lọ ló ń sá kíjokíjokíjo káàkiri wọ́n ní tó bá lọ síbi tó bá gba bíi bíi three hundred thousand á kọ́ sílẹ̀ tó bá lọ síbẹ̀ tó bá gba five hundred thousand àkọsílẹ̀ gbogbo àkáǹtì pátápátá ló ṣe fún ọ̀gá náà ó dẹ̀ tún sọ bó ti ṣe ń ná àwọn owó yẹn lọ́lọ́kan òjọ̀kan òun ló jẹ́ kóun gbé gbogbo owó lé ní ọwọ́ báwo ni a ṣe lè ṣe láti ṣe kíni láti lè build trust ìwà ara wa náà ló máa ṣe kíni ló máa máa sọ̀rọ̀ fún wa ní gbogbo gbà ẹ jẹ́ ká jẹ́ òṣìṣẹ́ tó jẹ́ wípé lọ́tún lọ́sì tó máa ń sọ bí tó máa ń sọ náà máa ní à ẹni yóò lè jí owó ọ̀gá gbé à ẹni yóò lè wúrò àbáyé à ẹni yóò lè ṣe báyìí à ẹni obìnrin yóò lè ṣe yẹn ẹ jẹ́ ká jẹ́ irú òṣìṣẹ́ bẹ́ẹ̀ yẹn pàápàá ní twenty twenty three tó bá ní wípé à ń gbàdúrà lọ́tún à ń gbàdúrà lọ́sí àwọn ìwà wo làwa gan wù láti jẹ́ kí àdúrà gbà níbi tá a lè tún ti ń ṣiṣẹ́ ẹ má ní ẹnì kankan sínú torí pé kí ni ta bá ní èèyàn kankan sínú àdúrà ò ní tètè gbà ẹni tó bá ń dìyàn sínú tó ní èèyàn sínú àdúrà kò ní ṣe kí ni kò ní gbà ló máa jẹ́ kéèyàn mi wà níbẹ̀ fún twenty years tí ò ní rọ́nà lọ tí ò ní rọ́nà rà torí pé kí ni ó ń di àwọn èèyàn sínú lọ́lọ́kan òjọ̀kan kódà gan bíbélì sọ ní let us have free mind tó bá ti ní free mind pẹ̀lú àwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́ orílẹ̀ yìí òkì orí yẹn òkì orílẹ̀ yìí owíṣì ẹ̀ nìkan tó dáa orí yẹn owíṣì ẹ̀ nìkan tó dáa ọ̀nà máa máa ṣí ọ̀nà máa máa là wọ́n á léèyàn ṣoògùn ní sí gbogbo èèyàn òun ló ń ṣínà ló ń la ọ̀nà fún èèyàn káàkiri Yusuf Olúbùsọ̀lá lórúkọ tèmi aka funky girl fún gbogbo àwọn àtẹ̀ránṣẹ́ yín pátá àti pátá ẹ tẹ̀ sórí àtọ́rísí lórí facebook àtọ́rísí tv lórí twitter àtọ́rísí tv lórí instagram ní tèmi ní tèmi ò gbogbo àwọn birthday wishes ọlọ́kan òjọ̀kan ẹ jù sí at yusuf olúbùsọ̀lá lórí instagram ẹ má lọ sórí facebook o lórí instagram page mi at yusuf olúbùsọ̀lá abẹ́ ní topic kankan tẹ́ fẹ́ kí n discuss kò sí wàhálà rárá àti rárá káwá fi re ìdùnnú àti àlàáfíà ká fi pàdé nígbà mìíràn bye happy new year. Mwah.